kí ló dé tó jẹ́ pé ìbànújẹ́ mi lè máa wà gbogbo gbà. That is five million naira. I want you to leave my daughter. Ṣáwọ́ ní pé wọ́n tó lé ọmọbìnrin tó fẹ́ pàpà jẹ. Kí ló dé tẹ́ fi kórìíra mi ju ìgbẹ́ ìdè yìí lọ? Oh yes, Funke. Mo ṣe deliberately kí èmi lọ bẹ dáàdì mi over my dead body ọlọ́run jẹ́ kí n rí ogun tí ma fi lọ bẹ dáàdì mi tó bá wá bẹ̀ mí gan mi ò ní gbọ́ mi ò ní gbà. bóyá bàbá yẹn ò fẹ́ jẹ́ kí ọmọ ẹ lọ́kọ ni ó jẹ́ kókó pọ́síbù kó jẹ́ pé ó ń lu ọmọ ẹ̀. kí adití ba gbọ́rọ̀ ni wọ́n ṣe máa ń sọ̀rọ̀ létí ọmọ ẹ̀ wọ́n sún mi o wọ́n sún mi tí wọ́n bá dẹ̀ sún mi kan ògiri pátápátá tí mo bá yíjú padà sí wọn àtàbára alé àtàbára oko ẹni tí ò rà ń bẹ́ẹ̀ gan asanwó know the poor guy is madly in love with you. But I thought Tomoya was special. Special? Kí ló In Inú dictionary wo ló wà? Jọ̀ọ́ torí Ọlọ́run má bà fún mi I'm here to have fun and we are just friends. Get out. I'm giving you 48 hours. Ṣé òun threatening mi ni? Ṣé o realize pé o ti embarrass mi lónìí lójú àwọn ọ̀rẹ́ yìí? You no deserve it. Báwo lè kò ṣe máa lanu ìgbàgàdé máa ní pé kí n máa lọ apologize fún ìyàwó yìí for what? What? Ah! nǹkan kí nǹkan tó bá sọ pé mo fẹ́ ẹjọ́ ẹ bá mi fún ẹjọ́ ẹjọ́ ẹ fún because plan ti fún gẹ́ni lọ́wọ́ ìyẹ̀sìn plan yẹn bad gan